101.1. 101.1. ní tààràtàràbá yìí ẹ jẹ́ ká alfik fidin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wọn yí pé àdìjọ kó jùmọ̀ abáríkà jùmọ̀ àhálà àjẹká ṣe ó pẹ́ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpò ní àlẹ́ òfin dín ọ̀làdùnní bí lóńlọ́ kọ́ mímú ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdeen Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oníbéèrè níbi tí wọ́n ti béèrè báyìí wípé wọ́n ní ìjẹ́ tí èèyàn bá jẹ́ pé iṣẹ́ tí ó ń ṣe kò fi àyè sílẹ̀ fún rárá láti máa ní àǹfààní láti máa ṣe sọ̀látùlù júmọ̀ ní gbogbo ọjọ́ júmọ̀ wọ́n ní ǹjẹ́ onífò onítọ̀hún ṣé kò máa dá ọ̀ràn ńláńlá àti ẹ̀ṣẹ̀ ńláńlá báyìí nítorí pé iṣẹ́ tó ń ṣe nílẹ̀ òkèèrè ọmọ orílẹ̀ yìí sì ni ṣùgbọ́n ìgbàláyè ò sí fún un láti mọ láǹfààní àti ṣe sọ̀látù jùmọ̀ ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọkàn mọ́ fi ń ṣe sọ̀látù lórí padà ni eléyìí wọ́n ìbéèrè láwùkọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tí ó wá láti eh, ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan wọ́n ní ṣé a lè ṣe sọ̀lá lẹ́yìn ẹni tí kò mọ àsọ̀látùlẹ̀ Ibrahimiyya bákan náà wọ́n ní ṣé ó tọ̀nà fún imam láti sọ fún àwọn mọ́mú láti wí gbólóhùn alihamdulilayi ọgọ́rùn lẹ́yìn sọlátù subh láàárọ̀ ọjọ́ ìtúnu oṣù Ramadan torí àti dúpẹ́ fún Allah ó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì bákan náà wọ́n tún fi ìbéèrè eléyìí náà ṣọwọ́ wọ́n ní nínú ìmáàmù tó jẹ́ pé òun dúró láàyè tí ó ga ju tàwọn máa mú lọ tó sì jẹ́ wípé ó máa ń ṣe sọ láti fáwọn èèyàn àti ìmáàmù tó jẹ́ pé òun kì í dúró ní mọ́ṣáláṣí tóun ti ń kí òun kò dúró láyè tó jẹ́ pé ọ̀gá ti ju ti mọ́mú lọ ṣùgbọ́n òun máa ń ṣe àṣìṣe níbi àwọn aráàfin lásìkò tó wá ń ké sọ̀látù ìfátíhà lọ́wọ́ wọ́n ní nínú irúfẹ́ ìmáàmù méjèèjì báwọn èwo ni ó tọ̀nà kí a máa ṣe sọ̀látù lẹ́yìn lẹ́yìn wọn nínú àwọn méjèèjì inshallah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن tó ní kò لن ينسيتو fún تريد ديوا tó ماسي صلاة الجمعة ìdíwọ́ صلاة الظهر لما سيديك بوري tí èsì pò ti ń dáràn ńláńlá báyìí bẹ́ẹ̀ ni ọ̀ràn ńláńlá náà ló ń dà o ti ṣe sígbà láàyè fún ọ láti ṣe sọ̀láàtù Jumu'ah ọ yẹ kí ìgbà láàyè náà wà fún ọ láti kú hmm. nígbà tọ́jọ́ kú rẹ bá pé ẹ kọ́ pé iṣẹ́ òun yóò kú rẹ àwọn bá pé iṣẹ́ ẹ̀rọ tó ń ṣeun òní bá pé a jẹ́ tí ó kí ọ̀gbọ́dọ̀ gbàgbé láti mójútó iṣẹ́ ẹ̀rọ tó ń ṣe láti gbowó sùn kò sínú tí ó dáàbò bò ọ́ níbi àti wọnà jahannam hmm. òṣùgbọ́n sí ọlọ́run ní mójútó bọ́lá ti ṣe fi pa ọ́ láṣẹ ọ̀ǹgá ni gbòógì nínú sábàbí tọ́lọ́ máa fi láyàn dínà kéèyàn máa fi jọ́ màlúùjẹ́nà pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kan máa wá sẹ́nu àwa pajúdé wọn ò ní wá yàn iṣẹ́ alálùbáríkà ni kò fún mi wọ́ ọlọ́run iṣẹ́ tí ò ní gbẹ̀sìn dànù kúrò lọ́wọ́ mi ó ní mò ń tọrọ ọlọ́run wá fún ọ níṣẹ́kíṣẹ́ ṣe rádaràda iṣẹ́ tí ò wúlò lọ́padà gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ wọ́n á ń fowó oṣù tó ń gbà òfin jẹun pátìlà lọ́wọ́ mọ̀ pé tí ọ̀ràn ló ń pọ́n lánàá nabà Muhammad sallallahu alayhi wa ọlọ́nikẹ́ni tó bá pa sọ̀láàtì lùtùmọ̀ àtọ́ pátì lórí ẹ̀mẹ́ta tọ́ba Allahu ala ọlọ́run bá yóò fi èdìdí dé ọkàn rẹ̀ ọlọ́run ló mọ̀ àtìgbà tí èdìdí ti ń bẹ lórí ọkàn ẹni tí bá ń ṣe báyìí hmm. ẹ tètè túbá ẹ jẹ́ ẹni tí ọmọ sílọ̀ ẹ má fẹ̀sìn ráàlì nítorí pé ẹni tí ń fẹ̀sìn lójú méjèèjì tó bá di gbọ́ta awí gbọ́gbọ́n dà lóko yá mi èrò ẹ̀mí máa bọ́rọ̀ àwọn ti sí ẹ tó wá pé ẹni tí ń sẹ́lọ̀ lójú méjèèjì tó pàtàkì ká ẹ̀sìn wa kọ̀tọ́kọ̀tọ̀nà ká máa fẹ̀sùn wa ká máa fi ráàlì. wọ́n ní káwọn lè máa ṣe sọ̀lẹ́ lẹ́yìn imam yóò máa sọ̀lẹ́ tó lè bọ̀rọ̀ bíi míyà ọ̀tọ̀ nítorí pé sọ̀lẹ́ tó lè bọ̀rọ̀ bíi míyà ìtọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ní pé a ṣe àsọ̀lá tó fún anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àyàn ló jẹ́ pàápàá àsọ̀láàtì ẹ̀yọ̀kan tá a sì sí ń bẹ̀ náà ni àsọ̀láàtì Ibrahimiyya ìmáàmù àwa máa àsọ̀láàtì Ibrahimiyya ẹ̀sìn yàtọ̀ lẹ́yìn rẹ̀ hmm. lẹ́yìn ọ̀yẹ́ nílé máa mú ẹ̀wọ́ ẹni tó bá mọ̀ ó jẹ́ pẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀mọ́ tó sí. á ṣe àfẹ́kù ìmọ̀ nípa àsọ̀láàtì Ibrahimiyya àwa máa sọ̀láàtì lil Fati níbo ló ń ti wá hmm ìtọ́ wa látọ̀dọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá ọ̀mọ ìtọ́jú àdáda alẹ́ àṣọlá wọn bẹ lórí ẹ̀ hmm. ó dájú pé nǹkan yan fún ẹni tó bá rí bẹ́ẹ̀. Hmm. wọ́n ní ǹjẹ́ tó bá di ọdún ìtúnu Ramadan tó wá tó kí lè má mọ sọ fáwọn jàmá rẹ̀ pé kí wọ́n máa sọ pé alihamudulilayi nígbọ̀gbọ́n láti fi dúpẹ́ fọlọ́ bí àwọn gba Ramadan náà jà tàbí kọ̀ wá tọ́ bí kọtọ àdádálẹ̀ ni wọ́n ń pèlè yẹn náà káwí gbólóhùn alihamudulilayi ara ń tí sẹ́rí àfipá wa láṣẹ ṣùgbọ́n káwí ìgbọ̀nà tí lè má mú ti ní kẹ́ ẹ máa wí o lẹ́yìn sọ láti nígbà ọgọ́rùn ẹ tún máa wí lóhùn èèyàn kan àdádálẹ̀ ó ti kórì sírísì kọ́ ọ pé kí wọ́n máa wí gbólóhùn níye ìgbà báyìí àdádálẹ̀ hmm. àsìkò tó tún fi sí àdádálẹ̀ alihamudulilayi wíwí rẹ̀ kọ́là dáadáa lẹ̀ o àmọ́ náà tẹ́ gbé gbà eléyìí là ń pè ní bid'atun idafiyya àdáadáa lẹ̀ látàrí ọ̀nà tẹ́ gbé gbà má bàa wọn kópa ń bẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ lọ wà tó jẹ́ pé nǹkan kan ń ṣe àwọn kan pọ̀ dáa ni àbí sílẹ̀ yìí náà tún burú ni ó burú jáì nítorí tó bá ti jẹ́ pẹ́sìn làwọn bá ń ṣe á máa wá ẹ̀sìn tá a fẹ́ ṣe kó ṣe dọ́gba pẹ̀lú tí ọlọ́run ọba fi pa wá láṣẹ ó sì jẹ́ nítorí wá níbàámu pẹ̀lú ìlànà nàbì sallallahu alaihi wa sallam ọmọ ń tá aláǹṣe ìlànà tá aláǹtọ̀ ọlọ́run ọba ò fi pa wá láṣẹ bẹ́ẹ̀ ànábì kò sínú tá ànábì fi kọ́ wa àjẹpàdà dálẹ̀ nìyẹn ànábì sallallahu alaihi wa sallam sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan ní kì í tàwa la pa láṣẹ tí kò ṣe bẹ́ẹ̀ á da ẹrù rẹ̀ padà fún un níta ń pè ní ẹ̀sìn òun náà ní ìtẹ̀lé ìlànà ẹni tá a fẹ̀sìn rán ẹni tá a sì fẹ̀sìn rán sí wa lànàbì sallallahu alaihi wasallam níta náà bí kọ́ wa ká máa wí tá a bá ti ṣe Ramadan jà òun náà ní àwọn gbólò eléyìí tó ní Allahu akbar nínú tó ní tasbih nínú tó sì ní alihamudulilayi nínú ó sì ní àwọn gbólóhùn wọ̀nyí nínú la ilaha illallah allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walilahi alhamd gbólóhùn tí a ní ká máa wí nù hmm. kálukó sì máa wí tiẹ̀ sínú súnà pé kẹ́nìkan tó máa wí ká máa dáhùn ó ti dàda dálẹ̀ nù kò sínú súnà pé kí gbogbo ọjọ́ máa gbóhùn sókè wí lẹ́ẹ̀kan náà àdádálẹ̀ náà tún lè léyìn ká má tẹ̀sẹ̀ wá sọ èyí tẹ́nìkan fọpọlọ tiẹ̀ tó fi gbé kalẹ̀. ìbéèrè ẹlẹ́kẹ̀rin ẹni wọ́n ní láàrin imam tí ń ṣe sọ̀láàtì láyè tó ga àti imam tí ń ṣàṣìṣe nínú fátíà kéke èwo ló sàn kíkẹ́ ká tò lẹ́yìn rẹ̀ kò sí kàkà tó sàn. Hmm. ẹ̀sìn ọlọ́run ìyẹn máa ń ṣe bó ṣe tọ́ ní kéde ká máa wé pòwó lọ́sàn-án nígbà tí èsì pọfẹ́sà ti dànù. Hmm. àwọn olùmọ̀ nípa sọ́k wọ́n ní kí àyè lè máàmù tó bá ti ga ju àtẹ́lẹwọ́ kan lọ sọ̀láàtù ìmáàmù bàjẹ́ àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà ó dòfo. Hmm. so ìkíní kejì wọn wọ́n ṣàṣedànù ẹni tí ọmọ fatia náà ké òun náà ti sọ̀láàtì gbogbo ẹgbẹ́ atú ní sọ̀láàtì ni ọmọ wọ tòwọ́dọ̀ wọ wa ọ̀rọ̀ pé ìwò lọ́sàn ṣẹlẹ̀ ọ̀fẹ́ sẹ́sìn rẹ kọ́ yanjú ọ̀fẹ́ ṣe láṣẹ là kìí ṣe àṣepàdánù tó hmm. ẹni tó jẹ́ pé ń ṣe sọ láti bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tí èsì ẹni tí ó mú ni máa pàdánù ìjọsìn wa ẹ̀yìn rẹ̀ lọ́yẹ̀ká máa fèsì fèsì ẹlòmíì. jazakumullahu khairan sheikh zero nine zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn nọ́mbà tí à ń lò nù fáwọn àti à ń bẹ ní nàìjíríà ń bí àti láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá ayé ní inshàlá hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ e ti ń pè é abdulrasheed ni láti kẹ́bí. ìbéèrè yín láti kẹ́bí. Àṣánàlọ́wọ́ ilá ṣẹ́k ẹ̀dàkùn báwo ni a ṣe lè ṣe jámù láàrin àyà tó ní wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi àti wa ta'amu alladhina utul kitaba halal lakum tó ń ti gbé àwọn àmì kìtàbù ni wọ́n gbà Allahu rabbul alamin gbọ́ jazakumullahu khairan. alhamdulilayi àwọn àyà yóò ṣàkóra wọn. ولا تأكلوا مما مما لم يذكر اسم الله عليه أما سجى إن أمان كتوان دارك ولون باسي ولون باسي سقي وطعام الذين أوتوا الكتاب حل لكم oúnjẹ àwọn ẹni tá a fún ní tíra ṣáájú tìyín ẹ̀tọ́ ni fún yín láti jẹ làwọn olùmẹ̀sìn islam sọ pé tí mùsùlùmí bá pẹran tí ò dárúkọ ọlọ́run ọba sí a gbọ́dọ̀ jẹ fàámù lẹ́dínà utul kitaba min qablikum tọ́lọ̀ wọn bá ń sọ ń bí kìí ṣe ráìsì kìí ṣẹ́wà kìí ṣe yẹn kìí ṣe sẹ̀mó kìí ṣẹ́bà kìí ṣe sàmàlà fàámù oúnjẹ wọn tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀ lẹ́ran tí wọ́n bá dù gẹ́gẹ́ bí Ibn Abbas radiyallahu anhuma àtàwọn míì ti ṣe sọ tó bá jẹ́ pé tí mùsùlùmí bá dúnra tí ò dárúkọ ọlọ́run ọba àní jẹ́ ọmọ àmàmà dárúkọ ọlọ́run àní jẹ́ yàtọ̀ sí tó bá gbàgbé báwo wá lẹni tó jẹ ahlul kitab tó ń bá parán tí ọ̀dà kọ lọ àbọ̀dá kọ nǹkan èyí tó dọ́gba jù nọ̀rọ̀ àwọn náà nípa àní jẹ. Hmm. so àwa kọ́ láwa sọ fọlọ ahlul kitab ọmọ hmm. ó wá ní ìwọ ọlọrun tí wa sọ pé ká jẹran o à ọlọ́run ọba kul hmm. ni àbí sọ ọba ọmọjà wa lọ òun ga ló fún àrò tá a fi máa ń tà mọ. Hmm. síbẹ̀síbẹ̀ ọlọ́run ní òun gbà pé kẹ́ ẹ jẹran wọn tí wọ́n bá pa hmm. ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ náà nípa gbọ́dọ̀ da ọkọ lọ. ọ̀n bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ẹ̀sìn Islam tó ní wọn ọba àmọ́ da ọkọ lọ nítorí báyà ẹ̀ ṣe wá kó sọ pé tán bá da ọkọ lọ. àwọn sọ pé al tó ń torí ẹ ẹnikẹ́ni tó lórí tẹlẹ́mù tó bá dúnra mùsùlùmí ni àbọ̀kanú àwọn ahlul kitab tí ó bá dárúkọ ọlọ́run bá ṣe àgọ́dọ̀ jẹ. hello. àwọn gbọ́dọ̀. aleykum salaam wa rahmatulah ọkọ mi ọdún pé. náà yusuf ló kó láti bàrẹ̀. ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ fún ìjọ fún wa ni pé ìrètí táwọn ẹlẹ́sìn mi tó máa ń ṣe dùárù ǹjẹ́ alẹ́ tó láti ṣe àmì ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ó dáa kí a mọ̀ sí àwọn pé a fi jùmọ̀ ṣe gẹ́gẹ́ bí ọdún ìjọba. alhamdulilayi akọ ni pé tí ẹni kíkẹ́ bá ṣe mùsùlùmí tó bá ń ṣàdúà àdúà tó fẹ̀ tó gbòòrò kí lọ́kàn wọ̀ pẹ̀lú àdúà rẹ̀ àmọ́ tó bá dojú àdúà rẹ̀ yẹn tó dojú rẹ̀ kọ́ tó fi sàn ẹ́ pé wọ́n ní tọrọ àdúà yẹn fún kò sí nǹkan tó burú kó sọ pé àmín lópin ìgbà tí gbólóhùn tí fi ń ṣe àdúrà kó bá ṣe àkójọpọ̀ gbólóhùn ìṣẹbọ sọ́lọ̀ ọba wa hmm. kò sí àkójọpọ̀ gbólóhùn ìṣekèfèrí sọ́lọ̀ hmm. kò sì sí àkójọpọ̀ gbólóhùn tí ń tọ́ka sí pé bọ́ọ̀ fẹ́ bọ̀ kọ ìwọ náà fapá kan fi yọnu sí ń dáǹsì hmm. tí ọba ti ní nínú kò sí tó burú kó sàmí bó tilẹ̀ jẹ́ pọ́lọ́run ọba ó fi hàn wá pé gbogbo àdúrà táwọn kèfèrí bá ń ṣe inú àánú náà ni ọmọ ẹja sí. ọ̀wá túmọ̀ sí pọ́nà òní gbàdúrà àwọn náà láyé ń bí o. Hmm. torí pé olúwa ẹlẹ́dàá wa nínú orúkọ àti ìròyìn rẹ̀ ní arrahman ọba àjọkẹ́ ayé hmm. aláàánú jùlọ ọba tó ṣe pé àánú rẹ̀ kárí gbogbo kálukú gbogbo kó wá nílẹ̀ ayé ń bí. Hmm. táwọn náà bá tọrọ àdúrà wọn gbà láyé ń bí ṣùgbọ́n àdúrà wọn ọ̀dàbí àdúrà mùsùlùmí tọ́lọ̀ ń bá gbàdúrà mùsùlùmí tá sí tẹ́ mọ̀ pé kèfèrí gbogbo bó tilẹ̀ wù kí kèfèrí rẹ̀ ó rí yóò jẹ́ pé ń tẹ̀lé àṣetọ́ni àṣetọ́ni lọ́gá àgbà nínú kátàkùtọ̀ lọ́n kásẹ̀ lọ́n òǹgá bẹ́ẹ̀ lọ́n ọlọ́n gbàdúrà rẹ̀ eléyìí túmọ̀ sí pé kí káfíìrì tí ń tẹ̀lé ti ṣetọ́ni náà bá bẹ́ẹ̀ lọ́n ọlọ́n lè gbà eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n á ní wọ́n ní tí wọ́n ní ṣé ọlẹ́tọ̀ ká máa kíra pé ọtọnu súnà nàbì sallallahu alaihi wa sallam irú ẹ náà ni ọládùn níbi èlò náà máa ṣe <laughs> tí gbogbo akáko jimá lónìí ọlọ́jà sọpọ ẹ láyé kò sínú súnà nàbì sallallahu alaihi wa sallam. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú bẹ̀rẹ̀ lè wá wọ́n ní èèyàn ṣiṣẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ aládàáni kan bàbá àbí ìyá olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ọwá jẹ́ láìsí olùkọ́ olùkọ́ yìí ó sì ti sọ fún wọn láti lẹ̀ tó ti gbaṣẹ́ pé òun kì í ṣe òkú òun kì í bá wọn kópa níbi ìnáwó òkú àmọ́ òun yòówù tó tún ṣẹ́kù tó jẹ́ nǹkan ayọ̀ nǹkan ìdùnnú òun mọ̀ bá wọn kópa ńbẹ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yẹn ó wá wò yí pé níwọ̀n àgbà tí òun máa ń fún àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ní ẹ̀bùn lásìkò ayẹyẹ ìparí ọdún ilé ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ wípé dípò tí àwọn olùkọ́ yóò fi kúkú fẹ́ kan fi owó mi ra aṣọ ìnáwó òkú wípé kí aṣọ òkú kí ó kúkú fẹ́ kan jẹ́ aṣọ ẹ̀bùn ayẹyẹ eré ìparí ọdún tí ilé ẹ̀kọ́ náà máa ń ṣe ṣùgbọ́n níṣẹ́ ni olùdásílẹ̀ skul yẹn wá pe olùkọ́ tó lóun kì í bá wọn kópa níbi òkú ó pèsè ẹgbẹ́ kan tó sì ń sọ fún pé aṣọ tí mo fún yín yẹn o kì í ṣe aṣọ ìnáwó òkú o ẹ̀bùn ayẹyẹ eré ìparí ọdún tá a máa ń ṣe ni àmọ́ aṣọ òkú yẹn gan iná ni wọ́n mú tí wọ́n fẹ́ fi ṣe òkú wípé ǹjẹ́ èèyàn lè gba irú aṣọ náà lọ́wọ́ ẹni tó ní skul. nígbà tó ti jẹ́ pé aṣọ yẹn náà ni wọ́n fẹ́ lò fókun ìwọ sì jẹ́ ẹni tí kì í sókù tó sì jẹ́ mùsùlùmí látàrí ìgbàgbọ́ rẹ lè fi sókù hmm. kí wọ́n lò ń béèrè nípa aṣọ sí tó sì ti mọ̀ pásọ náà wọ́n mú fókun hmm. wọn náà mà dáhùn èèyàn ẹ mọ̀ pé ńgbà mi àwọn tí ń béèrè náà máa dà hmm. àmọ́ ọmọ wa ta ni wọ́n bá wọn stamp ẹ̀ pé ṣé mo lè má sọ lọ lé nígbà hmm. tí sọ pé kì í ṣàṣòkù wọ́n náà sì mọ̀ pa ṣòkù hmm. ni wọ́n fẹ́ fi ṣe tó wọ́n dà sọ wọn padà fún ọ kí wọ́n ṣe ó bùkátà sọ lọ́tẹ̀ yìí èyí ṣe torí pé kì í ṣàṣòkù o <laughs> àmọ́ torí pé mi ní bùkátà rẹ̀ lọ́tẹ̀ yìí <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ọ̀dà àbí àwọn ìpín náà bí wọ́n ṣe ń rábàbà lójú òpó ẹ jẹ́ kí a tún wo ìbéèrè lè abdulrokib láti ìṣẹ́yìn wọ́n ní à ń gbọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan wípé ọmọ gbọ́dọ̀ mọ jẹ́ orúkọ míì àfi orúkọ bàbá ẹ̀ wípé báwo wá ni báwo wá ni tí ọmọ náà tó bá jẹ́ ọmọ àlè orúkọ bàbá wo ni yóò máa jẹ́ ní tiẹ̀ ẹ jẹ́ kí n mú ìbéèrè lè hello. Assalamu alaikum tí lábá alaikum Lórí àwọn tó máa lọ ń gé pátàrà àwọn èèyàn ní ibi tó bá sí òkun ọ̀tí sà kí ìṣẹ́ àsùn parí sà aláàkọ́ ni ẹ̀sà. Ẹlẹ́kẹ̀ẹ́ ni pé a tún wá gbọ́ pé ní àwọn tó máa ń sí kí ọ̀rọ̀ tó máa ń gbókun sí ẹ̀sà pé àwọn náà máa ń ní wọ́n máa ń gbé ọwọ́ nínú pé káwọn èèyàn máa àwọn náà lọ́wọ́ nínú káwọn fún wọn àbíṣẹ́ rẹ̀ ṣe ìjà olówó àfáwọn náà sà bí àwọn ti dán tiẹ̀ bí àwọn náà máa ń lọ́wọ́ bí wọ́n máa ń fún wọn táìm táwọn náà máa. ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tó wá láti sẹ́yìn ẹ sọ pé àwọn gbọ́ pé kálukú kọ bàbá rẹ̀ ní kó máa jẹ́. ọ̀rọ̀ àwọn ọmọ àlè tí wọ́n jọ máa zìnà wá dojú sọ àwọn kó ta ni wọ́n máa jẹ́ láti láti sọ pé ọmọ kò ní bàbá ni hmm. ẹ kàn Abdullahi fún mi hmm. ẹni pé Ahmad ọmọ Abdullahi hmm. ẹ lè sọ pé Juwairiya ọmọ Abdullah ọmọ ẹrú ọlọ́nkà eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọn láwọn ẹni Islam kọ̀sán ọ̀daràn ni lábẹ́ òfin Ọlọ́run ọba ọlọ́run bá pọ́n mi yàn lé ó ní wọ́n lọ́kọ́ karramna bani adam ó dájú pa ti ṣe àpọ́nlé ọmọ ànábì adam ìsìláàmù ọgbà ike kẹ́ fi àbùkù kẹ́ fi kàyàn àbí kẹ́ fi ṣẹ̀sín láàyè àbí lẹ́yìn ikú rẹ̀ kí lẹ fẹ́ gbàrò òkú sí gánà rí wọn náà fẹ́ lónìí àwọn fẹ́ fi ṣoògùn orí ibú wọn náà kàkọ́lẹ̀ pé tí wọn bá kú kí wọn gé orí rẹ̀ fún fi gúnṣẹ́ ẹlòmíì tiẹ̀ tún sọ pé ẹ ah, kí ni wọn ò ní gárò kú sígbà tó yẹ kí wọ́n lè lò fún nǹkan kan bí wọ́n fẹ́ fi gúnṣẹ́ wọ́n fẹ́ fi wẹṣẹ́ ẹ̀ nígbà tó ti dìdọ̀tí ah, àwọn para bàbá rẹ̀ náà ti expire ó ti dìdọ̀tí <laughs> ẹ̀ kẹ́ ẹ lo ti dáàdì rẹ̀ àti mọ́mì rẹ̀ náà hmm. ọlọ́run bá pọ́n mi yàn lé kódà ẹni tó bá yọ aṣọ láàrò òkú ṣẹ̀ríà ìsìláàmù ni agbára kápẹ́ èèyàn lọ wú sàrí ó wá yọ <clears throat> aṣọ láàrò òkú aṣọ tó wá yọ láàrò òkú yìí owó rẹ̀ wá wọ́n tó yẹ téèyàn jì hmm. tá fi géèyàn lọ́wọ́ ṣẹ̀rí àsọ pé kàn gé ọwọ́ ẹ̀. aṣọ ara òkú nù bóò ní tó bá wá gé orí òkú hmm. tó bá gé apá tó gé ẹsẹ̀ rẹ̀ tó yọ fún tó yẹ ẹ̀dọ̀ rẹ̀. Hmm. tí ò bá wá tó owó téèyàn jí tá fi gé ọwọ́ èèyàn ó jẹ ìyà nítorí pé ó lè yàn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló fẹ́ sìnkú sórí tẹ́ lẹ́yìn tí ti gbàgbọ́ yé pé orí tẹ́ ni ká máa sìnkú sí. Si láwùjọ wa àwọn ọ̀daràn pọ̀ hmm. àwọn ń retí kí wọ́n lọ sin òkú ni tí wọ́n gé ẹ̀yà ara rẹ̀ bẹ bẹnu ẹni tí ó gé ipò ń fẹ́ lò bẹ bẹnu ẹni tí ó gé sẹ́ni tí ó tún ta la ilaha òfin ọlọ́run ni pé wọ́n yìí tàn kankan nù ara èèyàn hmm. lẹ́ẹ̀gbẹ́ àbí ntutu wọ́n yìí tàn kankan nínú ẹ̀yà ara èèyàn àwọn ẹni tí ń ṣe bí ọ̀daràn ńlá ni wọ́n ó sì yẹ kí ìjọba ó kí wọ́n múra nítorí pé a gbọ́dọ̀ wá ìṣọ́ àti ààbò láàyè ìṣọ́ tó péye náà gbọ́dọ̀ wà fókù hmm. àwọn ìgbà tí ètò àbò bá ti mẹ́hẹ láwọn ẹni tó wà láyé láàyè tí wọ́n ráàbò òkú ti ṣe fẹ́ ráàbò ó hmm. bàjẹ́ ó bàlùmà kọ́lọ̀ ń jẹ́ kí ààbò tó péye kọ́ wà lórílẹ̀‐èdè wa. kí wàá sọ orí tẹ́ lásán ni kẹ́ wàá yarí pẹ̀ ní sìnkú tí yín sórí tẹ́ torí pé ẹ fẹ́ jẹ́ ni hmm. ìgbà tí bàbá yín màmá yín kú ẹ ságbólé wọ́n ní ẹ má sìn bẹ́ẹ̀ yarí ìgbà tó ọmọ kú kí ló dé tẹ̀sán náà ságboolé wọn ní ìbànújẹ́ lélẹ́yìn ok wọ́n wá ní ìdùnnú nínú pé bàbá yín kú màmá yín kú ṣe ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹni tí sì ń dánrù sẹ́yìn wò hmm, kọ́lọ́ tú bá ọ mm. wàláhì yọjọ́ gbẹ̀ndà kìyàmà ní agbára púpọ̀ mm. wọ́n wá ká àwọn kan mọ́ lórí tẹ́ pé wọ́n lọ gé orí òkú ọlọ́run wa ní kọ́wọ́ ìjọba tẹ̀ wọ́n wọ́n wá kó wọn ó dá àti ìdòwò kóòtù òní kóòtù ọ̀la kóòtù àwọn kan wá ń lọ gbìyànjú àti lọ bá wọn bẹ̀bẹ̀ sí pẹ̀pẹ́ kí wọ́n tú wọn lẹ̀ hmm. torí kò sẹ́ni tó kọjá àṣìṣe <laughs> ṣé àṣìṣe lélẹ́yìn àbí àmọ́ àmọ́ sí. a máa ṣe pé ẹ lọ dákà kálukú wa gbàgbọ́ kalẹ̀ abọ́ yín wá jọra wọn ọwọ́ agbọ́kọ̀ ọlọ́kà <laughs> o ti wá jẹ kọ ọlọ́kà tán ẹran mẹ́ẹ̀ẹ́dógún wọn sì kó sí tiẹ̀ ẹran méjì ni wọ́n rà sí tiẹ̀ hmm. káwá pé àkọsẹ́ńtọ́ kọjá àṣìṣe abọ́jú abọ́ ni orí òkú mà lọ lọ gé eléyìí gan nígbà tó jẹran lórí méjì tí ń lọ mẹ́ta ó ti yẹ kó fura àbí ó yẹ kó fura ẹran mẹ́ẹ̀ẹ́dógún sọ́dọ̀ méjì. wọ́n á lọ gé orí òkú wọ́n á mú ọ wọ́n á sọ pé kí wọ́n máa bọ́ ọ bẹ̀bẹ̀ mm. ètò tí wàá burú jáì ní kò pera rẹ̀ mùsùlùmí kó tó wá jẹ́ pé ọlọ́ ń dán sí àṣekọ́ nìyẹn wò mm. ètò tí wàá burú gbàlùmọ̀ bàjẹ́ tó náà ní kò pera rẹ̀ láàfà náà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àfáàfáà babaláwo ni wọ́n àfi kéèyàn lọ bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa mm. ẹni tí máa ń serú rẹ̀ kọ́ lọ túbà o mm. wọ́n wá láwọn ẹni tí máa sọ orí tẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà míì wọ́n ní ìwádìí tún fi hàn páwọn náà máa pọ́n wa mm. níbi àti ríṣẹ́ láàbì ìṣe àwọn ọmọ wẹ̀yìn lẹ́ ń sọ o tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá mú nínú irú wọn yẹ kí wọ́n fi jófin wọ́n ní nílùú kan bàbá kan sọ orí tẹ́ so wọ́n wá mú nígbà táwọn kan wá ṣiṣẹ́ láàbì lórí tẹ́ gbàtà wọn á mú ìwádìí wá pé kí wọ́n tún ó tì wọ́n lọ sídìí kí wọ́n wọ àkáǹtì rẹ̀ hmm. wọ́n á bá ẹgbẹ̀lẹ́gbẹ̀ millions nínú àkáǹtì rẹ̀ kí ah ó ju sẹ́sà ń fọ́n ten thousand yìí náà lọ ni àbí bolówó tí ń rọ̀jò sínú àkáǹtì rẹ̀ hmm. ọba ni wọ́n sùn jẹ́jẹ́ hmm. wọ́n sùn jẹ́jẹ́ àwọn tí wọ́n á ń ṣiṣẹ́ láabi owó tó ń san fóònù àlọ́ kan tún láyọ̀ ọ lọ bá bàbá lè má mú lu wọn ó ní bàbá òun wá dẹ́sùn àwọn kan ni ah, ah. bàbá ìmáàmù wa ni kí ni wọ́n ṣe fún ọ ó ní wọ́n wá bọ́ aṣọ kúrò lọ́rùn òkú hmm. nínú sàárì wọ́n lọ lò ó owó tí wọ́n láwọn san fún wọn ọ̀sán pé àsọdàrán táwọn wá ló mú rẹ̀ wáyé tó bá wọn ṣe gbé lọ fáwọn ọlọ́pàá nù tó ẹja bẹ̀rù ọlọ́run ìwọ náà kù ń jọ kàn fa tó hmm. jẹ́ pé ntí wọn náà bá fi àyè lẹ̀ fún ṣe fún òkú mi hmm. àwọn ọlọ́run tí àwọn ẹni tó ṣerú rẹ̀ fún wọn náà ránṣẹ́ ẹja bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká ṣọ́ra wa níbi àti máa ṣe nǹkan tó ṣe kó lè kó bá wa hmm. yóò jẹ́ ká yẹwò burú kọ́run wa kọ́ bá lò mọ́ hmm. ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa. àmín jazakumullahu khairan sheikh hello. ọ̀rọ̀ sàlámù aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹtí ń pè yìí. àyè ògbé láti ló gàfọ́. ìbéèrè yín. ìyàwó ilé hmm. tí ọ̀pọ̀ máa ń gbé owó oúnjẹ kalẹ̀ fún láti tọ́jú àwọn ọmọ tọkọ bá lọ bí iṣẹ́ ìyàwó yẹn máa mú yẹn fún mi lọ́ta tẹ́tẹ́ èyí ẹṣu èyí sáré èyí ò sáré ẹ̀rí pàtí ọkọ ó padà ó padà sọ sí ọkọ ọkọ pé ìyàwó ó bá sọ̀rọ̀ ó sì rán àwọn àáfàá sí ìyàwó ò gbọ́ ikú dúkú. ìyá náà alhamdulilayi ìyàwó ilé tó kàn fowó kalẹ̀ sílẹ̀ fún láti fi tọ́jú àwọn ọmọ ṣùgbọ́n tó ṣe pé òun ló ń lọ ọmọ àfi ta tẹ́tẹ́ hmm. lábẹ́ òfin ọlọ́run kọtọkọjẹ pé wọn fowó sílẹ̀ fún obìnrin yẹn má hmm. nítorí pé ó ti hàn púpọ̀ nínú hmm. Ọlọ́run sì sọ pé wala tu'tu sufaha'a amwalakum ẹ má kó oyin fáwọn òpònú hmm. so gbogbo ìtọ́jú kọ́kọ́ máa sí fúnra rẹ̀ láì jẹ́ pé ń gbọ́wọ́ ìyàwó lọ sọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n máa wá sẹ́rí owó òun sídìí àti lọ tẹ́fẹ̀ẹ́ nu tiẹ̀ nídìí ìbàjẹ́ àti ranu tó fẹ́ fowó sí. jazakumullahu khairan sheikh uh, ẹ jẹ́ kí n mú gbèrè ilé iná wá wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí èèyàn panupọ̀ yọ ìmáàmù tó sọra ẹ̀ di ọ̀gá kalẹ̀ lẹ́ni tó ń lo èròjà tí máa pa àwọ̀ ara ẹni dà láti dúdú tí ó wà máa di pupa àbí funfun. àwàdà ni àbí báwo bó ni ó ṣe dọ̀gà. ìtí wọ́n sọ ni pé ìmọ̀ bóra ń lo àwọn nǹkan tí ń jẹ́ kí àwọ̀ ara rẹ̀ kó máa yí padà. <laughs> eléyìí kò tọ́ nílé màmù hmm. kí wàá sọ nìkan Hmm. ẹni tí òótọ́ lè má mú pọ̀ nítorí pé kéèyàn máa bóra yín hmm. àkọ́kọ́ kò sọ di kèfèrí tó bá dájú pé ẹni tí ń ṣe lè má mú fún yín bá jẹ́ kèfèrí hmm. lónìí nìkan gbọ́dọ̀ dọ́là tẹ̀ fi gbọ́dọ̀ yọ kúrò níbẹ̀ tó bá wá ṣẹlẹ̀ ẹ̀ẹ́n bí ó sì ṣe di kèfèrí náà ni kó máa ṣiṣẹ́ aláwo kó ló ń pa ọ́ dáa kó máa ṣe yẹn ń wò irú wọn yẹn ń jó nǹkan ọ̀yẹ́ kọjá pé nílẹ̀ mu ìsìláàmù yàtọ̀ sí iṣẹ́ awo ìsìláàmù ẹ̀sìn tọ́tọ̀dọ̀ kò sẹ́sìn kan láyé tó tako awo tó tako òòṣà tó tako ẹbọ bí islam. sọ̀kí á ní wọ́n fẹ́ wá gbé sí awo wọnú islam sí hmm. ẹ bá ti fura mọ̀ pé bí bàbá lè máàmù yín ṣe rí nu ẹ yọ kì í ṣe lè máàmù bàbá ń lé ìdílé lẹ́yìn. Hmm. tó bá wá ṣẹlẹ̀ yìí pé ìmáàmù yín nǹkan ti ń ṣe ọjọ́ ń tẹ wíìmù hmm. ẹni ń bóra tẹ́lẹ̀ yẹn wọ́n ń pè ní ìṣepòkì sòkè ṣe lẹ́yìn lásán ní máa sọ̀yàn bí kí lè má mọ̀ ọjà mugbó bí kí lè má mọ̀ kọjọ́ mùtì bí kí lè má mọ̀ jẹ́ ọ̀mù sìgá bí kí lè má mọ̀ yẹn jẹ́ pé aṣọ rẹ̀ wọlé bí kí lè má mọ̀ yẹn jẹ́ pé ń fárùn gbàdánù gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ́ẹ̀ nu tí máa sọ̀yàn dìpò kì í àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní sọ́tọ́ ká fa àwọn àpò sílẹ̀ nípò lè má mọ̀ àbí yíyọ ọlọ́yẹ ká yọ wọn wọ́n ní tó dáa jù ní kẹ́ni tí ò bá jẹ́ pò kì kọ́ máa ṣe lè má mọ̀ àmọ́ ńgbà tí a bá rí ẹni tó dúró dáadáa tó dángájíá tó ṣe pé pòkì náà la rí lè má mu hmm. tí ọba sá ti jẹ́ pòkì ìtọ́sọ̀yàn di kèfèrí hmm. kúkúrú ká tó lẹ́yìn rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò dáa tó hmm. so wọ́n sì ń tá fẹ́ yọ gbogbo pòkì kó lè má mu ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ò láàyè láàyè lè nà. èyíkéyìí ẹni tí ń fálè pòkì náà ni so gbogbo àwọn tó jẹ́ pé tẹ bá kó sí lọ́dọ̀ yóò sọ pé òun ti ná nítorí wọn bá ṣe kó o ṣe pòkì ìránu ẹ̀ tó kó mọ́ṣáláṣí jẹ pòkì ìránu olùsẹ́jẹ́ so gbogbo orú àwọn kan wọn yẹn so ó sọ yẹn di pòkì òkè hmm. á nílé mọ́mú wa débi pa ń bora nítorí tọ́lọ̀ láì hmm. ṣàṣẹ́wó hmm. àwọ̀ tọ́lọ̀ ń fún ọ kí ló ṣe é fi tẹ́pọ̀ sọ́ra rẹ dọ̀gà ìjà bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa. hello sàmàlẹ́kùn. àyè sọlọ́run rọ́ṣùmọ̀tì lárúkọ ń jẹ́ dín pé. láàrùn dr dikrola ló ń sọ̀rọ̀ láti yọlá. ìbéèrè yín. àkí àwọn dọ́kítọ̀rù àti olùdarí ètò kí ọlọ́run bá kí ó bá wa lọ́ra ẹ̀mí sí dáadáa. ìbéèrè mi lọ báyìí pé tí a bá rí àwọn ìjọ kan tó jẹ́ pé àwọn àáfàá ti sọ̀rọ̀ lórí wọn wípé wọ́n ń ṣe àwọn kan tó takò súnà. Hmm. náà kí àwọn kan wá máa sọ wípé nínú wọn wọ́n rí àwọn tó sọ tẹ́lẹ̀mọ́tì ṣáájà nígbà tí wọ́n fọkọ̀ ka ikú ṣé ilé tó lẹ́rìí láti sọ pé irú àwọn ìjọ bẹ́ẹ̀ ọ̀dún olórí ibùdó béèrè nílẹ̀. alhamdulilayi akọ ni pé àwọn èèyàn tó bá mọ̀ wọn gbọ́dọ̀ kúnu níbi àti ṣàlàyé tó wọn mọ̀ hmm. ẹni tó náà ní kó ọgbọ́dọ̀ gbé òdodo pamọ́ sẹ́ni tí ó hàn sí ẹran tí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ṣìnà wọn yẹn ẹni tó mú wọn ṣìnà ní kódodo náà ni wọ́n wá hmm. àwọn lérò pé ti táwọn wà ibẹ̀ nípa àpín òdodo wà wọn wá rẹ́ni táwọn ló lobó pàkíyèsí wọn lọ sídìí pé ní tẹ̀sí yìí ọ̀dà àti pé pápá gan súnà lẹ́ ń wá kó tó di pé ṣubú já sínú ibi tẹ́ ṣubú sí ibi tẹ́ ṣubú sí àdádálẹ̀ ni kì í ṣe súnà. Hmm so eléyìí ọ̀ràn àyàn ni lórí gbogbo ẹni tó bá mà ẹ gbọ́dọ̀ fipò bọ́yọ̀ ẹ gbọ́dọ̀ parọ́ fáwọn èèyàn وإذ أخذنا ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه nígbà tó lọ́wọ́ bá bá àwọn ẹni tí afúnímọ̀ ọba wọn dámọ́jẹ̀mọ́ ike ń tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ ẹ̀ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn gbọ́dọ̀ gbé pamọ́ eléyìí ni ojúṣe gbogbo ẹni tó bá jólùmọ̀ nípa ẹ̀sìn Islam yìí ṣe kékeré kọ́mọ̀ nípa ẹ̀sìn kẹ́ máa fi wáyé hmm. yìí ṣe kékeré kọ́mọ̀ nípa ẹ̀sìn kẹ́ máa fi wójú rí àwọn èèyàn hmm. kò sí nǹkan kan tọ́mọ èèyàn lè fún ọ tọ́lọ́wọ́n bá fún ọ kò sí nǹkan kan tọ́mọ èèyàn lè gbà kúrò lọ́wọ́ rẹ tọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá bá fẹ́ fún ọ hmm. torí rẹ ẹ ṣàlàyé òdodo kẹ ẹ ṣàlàyé òdodo ní tiyín ẹ lè máwọn èèyàn sòdodo kí wọn máa tẹ̀lé lódodo ọlọ́ọ̀ni máa jẹ́ kéèyàn ó lè tẹ̀lé ṣùgbọ́n tiyín ni kẹ ẹ ṣàlàyé torí ẹ̀ anu lanu ọmọ jẹ o hmm. ẹ bá palaro kẹ kún lọ́dà anu lanu ọmọ jẹ àwọn ẹni tó sì wà lórí anu à ń pè wọn wọn fi anu sílẹ̀ wọn di sunna nabi muhammed sallallahu alaihi wasallam wọn lè bá a sórí rẹ̀ wọn á ní àwọn tẹ ń pè lẹ́yìn ẹni tó wà lórí anu yìí a ti rí nínú àwọn àwọn tó kí tí wọn bá fẹ́ kú wọn máa sọ la ilaha illallah so kí lẹ fẹ́ sọ ń pè lẹ́yìn àkọ́kọ́ ni pé ẹ ń pa àlọ ni gbogbo àwọn ẹni tí ń ṣe intanṣe tá a pè lánàá ṣé gbogbo wọn náà ní sábà fẹ́ fún wọn máa sọ la ilaha illallah hmm. lẹ́yìn náà ṣé gbogbo ẹni tó bá sọ la ilaha illallah kó kú ni ó wúlò fún hmm. ẹ̀yin ọ̀gbọ́n tánàbì sallallahu alaihi wasallam sọ ni hmm. ó ní man akhiru kalamihi min dunya la ilaha illallah dakhala al nínú riwaya ibnu hibban ó ní wa in asabahu ma asabahu ẹni tó bá jẹ́ pé ní tó wí kàn láyé òun náà ní la ilaha illallah yó wà lìjánà nínú riwayat ibn Hibban kódà kó ṣe pé ní tó ṣe ti ṣe hmm. yẹnni kó lè ti kọ́kọ́ pẹ́ gbére kése nínú nánà hmm. kó tó di pé wọ́n fi sálì jẹ́nà àbí kí ni màá ṣe yẹn hmm. lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà ṣe eléyìí jẹba lẹ́yìn náà ṣé gbogbo ẹni tó bá sọ la ilaha illallah ni máa wúlò fún mi ẹ mà pé fìrà ọ̀nà náà sọ kó tó kú. sọ wọn ń ọlọ́run dákun má dẹ̀ wa. torí rẹ̀ àánú lánàá ń jẹ́ ìwọ́tọ̀ ọmọ pọ̀ wà lórí àánú tí wọ́n ti ṣàlàyé pánù ní tẹ̀sí fílẹ̀ ó ti jẹ́ pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam ó ṣòro fún ọ láti tẹ̀lé àdádálẹ̀ tẹ́nìkan lọ kó wa láti ìlú kan ńlọ́wọ́ àhún rí má. Hmm. ẹni tá a fọ̀nà mà tọ́jú pé tá a bá tẹ̀lé àní sọnù wà ń tó tẹ ọ̀hún tẹ̀tẹ̀dù tẹ́ ẹ bá tẹ̀lé tiẹ̀ ẹ mànà ìwọ kọ̀ láti tẹ̀lé tiẹ̀ wọ́n á lọ kó àdádálẹ̀ kan wá fún ọ láti India àbí Pakistan ọwọ́ aṣọ tọ́nà wà nù. akbar. La Jazakumullahu khairan Sheikh. Hello. Hello. Assalamu alaikum. Wa alaikum salam. Ó kọ́ ibi ẹtí ń pè é pàápàá. Ahmed ló sọ̀rọ̀ láti Kanda. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé àwọn tí ṣé ó lé orí fóyàn pé láti fi yẹn láti fi yẹn ànábì pé ànábì àlàyé lọ̀rọ̀ bí ànábì ìrẹ̀lẹ́ta torí ẹ̀dá yìí. Assalamu alaikum ọ̀rọ̀ yẹn á ah, ìsọkúsọ ńlá ni o. La ilaha illallah. ọlọ́run ọba lálàyé lọ́run. Hmm, Allahu akbar. ọlọ́run ọba lálàyé lọ́run. tọ́ba sì ṣe èméjì ń parí odi kèfèrí. La ilaha illallah. anábì ò láyé tọ́ba láyé kọ̀ọ̀bá ti kú. tó anábì ò sì lọ́run tọ́ba lọ́run kọ̀ọ̀bá ti máa sọ fáwọn mọ̀lẹ́bí ìyekan àti ìbátan rẹ̀ wípé wá bẹ́ẹ̀ ṣe gbara yín là lọ́wọ́ yẹ ọlọ́run torí níkàpá láti ṣe nǹkan kan gbà yín lọ́dọ̀ ọlọ́run. Hmm, so ìsọkúsọ burúkú àsọgbánú hmm. ọ̀pọ̀lọpọ̀ tọ̀ríkọ̀ ló bì hmm, hmm. ànábì àlàyé lọ́rùn lọ́nà wò ọlọ́run ọba àlàyé lọ́rùn òní Rabbul Alamin olúwa gbogbo àgbáńlá ayé ó bá dijọ́ gbẹ̀ndà kìyàmọ̀ tọ́lọ́run bá pa gbogbo wa tán kó tó di kó jí wa dìde ẹ̀ kàlùkùránì ni ọlọ́run ọba ọmọ sọ pé limanil mulku al ta lẹni tó níjọba lónìí gbogbo àwọn ọba alẹ́ ayé ayé àwọn lónìí kò bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ hmm. yọ lọ ńjọ́ kan kò bá àmọ́ pẹ́ yóò kó ń bẹ́ẹ̀ ńjọ́ kan hmm. àmọ́ ìjọba tọ́lọ́n kò ní bẹ̀rẹ̀ ìjọba tọ́lọ́n kò lópin ọlọ́wọ́n máa bira rẹ̀ léèrè kò sẹ́ni tó dáhùn mọ́ gbogbo wọn lọ́lọ́run ti pa hmm. ọlọ́wọ́n adànpẹ́ lillahi al-wahid al-qahhar ọlọ́wọ́n ọba lọ́ba tó ní àkóso ńlọ́ba ọba tó ṣe pé ọ̀ka ṣoṣo ni ọba tó borí gbogbo gbogbo nǹkan pátá ká máa sọ pé ànábì àlàyé lọ́rùn ìsọkúsọ gidi ni o hmm. ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ kó túbá tó o bá máa burú tó à ń bẹ̀ lọ gbọ́n yẹn. Hmm. ká tó máa sọ pé torí ànábì lọ́lọ́run ṣe dá yìí eléyẹn náà torí kọ́ ni ìsọkúsọ lásán ni hmm. ọlọ́run ọba ọ̀dálẹ̀ ayé nítorí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba dálẹ̀ ayé nítorí àwọn nǹkan tó ti ṣàlàyé fún anú alukur'ani lóríṣiríṣi so gbogbo pé torí rẹ̀ lọ́lọ́run ṣe dálẹ̀ ayé hùn àwọn ahadith mawdu'a àwọn àdéhìí tọ́jẹ́ kọ́ńdẹ̀ àfọpọlọ gbé kalẹ̀ tọ́jẹ́ rọ́ Hmm. àwọn ni wọ́n mú wa hmm. kò sóòótọ́ ń bẹ̀ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní mi ń dálẹ́jà náà àti èèyàn nítorí nǹkan kan àfi nítorí kí wọ́n lè bá a máa jọ́sìn fún mi lémi nìkan ṣoṣo. tó ń ti torí rẹ̀ dá wa nù. Hmm. hello. salaamaleykum. orúkọ mi ni Mustapha láti ilé ẹ̀kọ́. ìbéèrè yín. ẹjọ ìbéèrè mi dá lérí ẹ tábà fẹ mu omi tábà ń jẹun lọwọ. hello. so hello hello. ẹ bá yín rédíò yín lọlẹ díẹ̀. ok hmm. mo ti yín lọlẹ ìbéèrè mi dá lérí pé tábà ń jẹun tábà fẹ́ mu omi. Hmm. wọ́n ní súnà sọ pé ká má fi ọwọ́ àlàáfíà tó ń jẹ tòsí mu omi. Hmm. tábà ń jẹun lọ́wọ́ ṣé a lè fi ọwọ́ àlàáfíà yẹn gbé omi ká fi ọwọ́ ọ̀tún wa náà ká fi sọ sẹ́nu ṣé ó tọ́ bẹ́ẹ̀. àbí dandan ni ká fi ọwọ́ ọ̀tún nìkan gbé sẹ́nu ìbéèrè mi yẹn. alhamdulilayi nígbà tẹ́ ń jẹun tẹ́ fẹ́ mú mi ọwọ́ yín ọ̀tún nìkan lẹ́ẹ̀ máa fi jẹun ọwọ́ yín ọ̀tún nìkan lẹ́ẹ̀ máa fi mú mi hmm. ọwọ́ sì ò ní kankan láti ṣe fún wa nínú jíjẹ àti mímu wa anabi hmm. sallallahu alayhi wa sallam ó ní ẹ má máa fọwọ́ sí mú mi hmm. inna ash-shaytana. هو الذي يأكل بشماله ويشرب بشماله الشيطان ló máa ń fọwọ́ sí jẹun tó sì máa ń fọwọ́ sí mumi torí rẹ̀ má dàn wò ọwọ́ ọ̀tún kọ́pù ọ̀dọ̀tí ẹjẹ́ ọ̀dọ̀tí á fọ ọṣẹ tá a fi fọ ọlọ́run ní fi wọ́n wà ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀ máa fi jẹun ọwọ́ ọ̀tún náà lẹ́ẹ̀ máa fi gbé ike omi tẹ́ ẹ fẹ́ mu ọbẹ̀ ọ̀bá yìí kọ́dọ̀tí á fọ nu. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Muhammad ní kìsì ni wọ́n ti fìbéèrè wá wọ́n ti fìbéèrè ìṣòro wá wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ àwọn ra ọjà ìwà sóyà sílẹ̀ lọ́wọ́ àgbẹ̀ kan ṣáájú àsìkò ìkórè lódiwọ̀n ẹgbẹ̀rún mẹ́wàá náírà àpò kọ̀ọ̀kan àmọ́ níṣe ni ẹ̀wà sóyà ń tún wá wọ́n wó sí bíi òyì ọ̀nà mẹ́ta ṣáájú ìkórè ni àgbẹ̀ bá yarí pé òun ò ní gbé ẹ̀wà sóyà sílẹ̀ mọ́ àfi kí òun dá owó padà ṣùgbọ́n ó padà gbà láti san owó padà fún ẹni tó fẹ́ ra ọjà ní ìlọ́po méjì bíi kí èèyàn tó sanwó ọjà tó ti ṣáájú náà so wọ́n á ní tóun ò bá sì ní dá owó padà nílọ́po méjì bóyá kóhùn kú fi san ráìsì àbí àgbàdo padà wọn ní ìjọ tó ọtọ kéèyàn gba owó òun padà bí. kọtọ hmm. kọtọ pé kẹ gba ogún ẹgbẹ̀rún dípò ẹgbẹ̀rún mẹ́wàá hmm tó bá jẹ́ pé ó tẹ san lásán lẹ̀ ẹ san fún àgbẹ̀ kó tó di pé àgbẹ̀ dáko ni so owó yín náà ló lò tó fi dáko ó sì ti sọ fún yín pé wọ́n máa ta àpò sóyà kọ̀ọ̀kan tó jẹ́ fifty kg hmm. wọ́n máa ta fún yín ten ten thousand láì jẹ́ pé tí ìdáko á ń bọ̀sibọ́sí pé èrè kú ọ̀jáde hmm. so Islam fara mọ́ bẹ́ẹ̀. Hmm lásìkò bá wa tó ọgbọ́dọ̀ kó ẹ̀wà yẹn fún yín ọ̀rọ̀ máa dáwó padà ẹ̀wà tí wọ́n kọ̀ sẹ́lẹ̀. Hmm. nítorí pé ọba tí rókò ń dá tí ọba sówó tó ti gbà lọ́dọ̀ tèmi lágbàálẹ̀. eléyìí à ń pè ní bẹ́yì ọ̀sẹ̀lẹ̀m. Hmm. nínú òfin ṣẹ̀ríyà ẹ lè kówó fágbẹ̀ kẹ́ ẹ ti ra èrè oko tí ò tiẹ̀ tí ì hmm. oko tí ò tí ro tí ò tí ì tí ò tí gbìn kankan kẹ́ ẹ ti rà lára alẹ́ kó tó di pọ́ so lórúkọ pé tó bá dásìkò kóòrè irú tí mo ra hàn iye àpò báyìí tọkọ kanu rẹ̀ tí ọ̀wọ́n iye nǹkan báyìí ó kò fún mi hmm. lásìkò bá tó ẹ̀wà sóyà lẹ jẹ́ kìí sowó hmm. ọ̀rọ̀ màá bọ̀ fi kún kọ̀ sẹlẹ̀ tẹ́ bá lọ gbà pínrín ẹ̀tún gbowó èlé hmm. ilé ìjẹ́bù ṣèjẹ́ ṣùgbọ́n láti pìlẹ̀ ó lè má jẹ́rú ètí ṣẹ̀rí àmúhálẹ̀ yín náà ṣe o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ̀ máa gbé kọ̀bá tọ́lọ́mù nígbà tẹ́ bá fẹ́ wọ gàù lẹ́ẹ̀mọ́ wá wọ́nà àbáyọ zero nine zero zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three Ahmad ní Abẹ́òkúta wọ́n ní kí ni ó lè bí kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ kéèyàn máa ké alukonot ẹ jẹ́ kí n túnú béèrè lẹ́yìn náà mọ́. ẹ yín. àwọn sẹ́kẹ̀rì pọ́ṣẹ̀ kan ní sọ. ó kọ ibi ẹbí tó pápápá. Mohammed láti Lagos láti ìgbàjọ ẹni mo fẹ́ bèrè láti ìgbàjọ mo fẹ́ bèrè pa sọ̀rọ̀ àrí táwọn ọ̀sán máa ń lò yẹn. ṣé ẹ ṣe ló bá súnmọ́ mọ́ bí kò bá súnmọ́ mi tó dá ṣé ẹ dìbà ó máa náà tó àrí tó máa fà bẹ́ẹ̀ ni. ìbéèrè tẹ́ ṣe nípa kí ló lè fa kò náà àrélù àjálù aburú tó bá ń ṣẹlẹ̀ kasi a sì retí ó kú tí ó kú ọ hmm. islam gba ká máa ṣe kùnúùt kùnúùt yẹn wà ní malásùbà gbogbo sọ láti láti lè ṣe lè má mọ ọmọ sí yóò gbọn sókè hmm. àwọn táwa lẹ́yìn rà máa ṣe àmì wọn ní rútura rí onígi tí wọn máa dáná sí hmm. táwọn èèyàn máa lò èso haúsá nìkan wọn ní kí ni ìdájọ́ rẹ̀ tó bá jẹ́ pé ẹ kínú lẹ́yìn kó máa rùn òrùn tó so kóòrùn kóòrùn kó kú lẹ́yìn tó kó sí ní tó burú bẹ àmọ́ tó bá àkọ àbùkátà rẹ̀ àkọ àbùkátà rẹ̀. ọ̀dà ẹ jẹ́ kí a máa ṣẹ́nu ró níbi tí a bá dé yìí jazakumullahu khairan sheikh ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ti tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ṣàgbàtẹ̀wò ètò yìí kọ́lọ́n kó bá sanwó lẹ́sùn lórí láyé bí àtìlọ́jọ́ agbóhùndàlẹ̀ kíyàmù ọpọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá bẹ́ẹ̀ lógún ọṣọ sheikh kọlọńkọba aṣàlékún ẹ̀mí gígùn sí fún yín àlékún àfíà àlékún bárọkà àlékún àrísìkì inṣàlá kọlọńkó sì bá fún yín ní alihusn lè khatima ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àti àfa ismail tí wọ́n dìjọ kọ́ wọn ìwà jazakumullahu khairan inṣàlá ọjọ́ mẹ́jọ ìní láti wọn pàdé ọ̀làdùn níbi ló ń lo ọkọ̀ mi títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wa ní kíkẹ́lá kíkẹ́lá tó sàlùbáríkà jùlọ tá a tún máa kíra wa nínú ọgbà ìjẹ́ nà wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹgbọ́ bí ó ṣe ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ ọ̀rọ̀ ẹsẹ̀ náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn dùn dùn dùn dùn.